so kó jẹ́ pé ó nira láti pé kí wọ́n tún dá padà ẹ̀rọ gan kò nira ṣùgbọ́n kò ní sáyè fún nǹkan mi lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa bá lọ pé kí ni so but question yẹn ti ti ń pọ̀ tí a bá ti dáhùn question kan má jẹ́ pé ìta ti dáhùn so ní kúrú so ṣé kí wọ́n lọ síbẹ̀ àbí kí sani ká sọ̀rọ̀ nípa so uh, and manage ǹjẹ́ àtọ̀lẹ̀kẹ́ so that ti náà almani ni àtọ̀rẹ̀kẹ́ àtọ̀rẹ̀kẹ́ almadi almadi almadi tí ń jẹ́ àtọ̀rẹ̀kẹ́ so that ìyẹn ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí almani tí ń jẹ́ àtọ̀ gangan so ìyẹn tó jẹ́ àtọ̀ gangan almani tí ohun tó bá jẹ́ lára ọkùnrin àbí lára obìnrin ìdájọ́ tiẹ̀ ni pé ìwẹ̀ sóye ọkùnrin wọn wẹ̀ obìnrin láti wẹ̀ so ṣùgbọ́n almadi tí ń jẹ́ àtọ̀rẹ̀kẹ́ so ìyẹn tó bá jáde lára ọkùnrin àbí lára obìnrin so that ìtọ́sọ̀rọ̀ lórí àwọn méjì ni pé àlùwàlá wọn fọ̀ bí tó bá jáde sára lẹ́gbẹ́ àníbi sọ̀rọ̀ sọ̀rọ̀ tí hadith tí àlè rọ̀dàlá tọ́nà al-Baghdad bun aswad ń bèrè wáyà mi Ammar bun Yasir ń bèrè wáyà mi alì gangan lọ́wọ́ bèrè fún ẹ̀ pé ẹni eh, uh, kún tó rọ́dà máa dáa aláhàdà rasulullah sallallahu fastahitu an asara sallallahu sallam kan ti mẹ́tì mi ni fa asaltu mẹ́kìlá dà bun aswad ń bèrè mi so wọn wá ní òun jẹ́ nǹkan tí pé òun máa ń dá àtọ̀rèké àtọ̀rèké máa ń jáde lára àwọn púpọ̀ ẹni máa so dat òun wá òun dẹ̀ tíjọ́ àti pé wọn béèrè ìdájọ́ látọ̀ dáná gbèdè náà fún àti torí bí ọmọ rẹ̀ ti jẹ́ lọ́dọ̀ ìyẹn ni pé Fatima ìyàwó lọ́jọ́ fún ọjọ́ mọ̀ nábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn wá rán kọ̀dá ìbèrè wá mi Ammar bin so lẹ́yìn kò kò kò ṣàlùwàlá so ibi ìlera pé yàtọ̀ mẹ́ta kẹ́ra àtàwádọ̀ yóò fọ abẹ́rẹ́ so ẹ̀sẹ̀ yóò ṣàlùwàlá ìyẹn ni pé yóò fọ abẹ́rẹ́ ibi tí nàbí jáde gan tó bá yí ibi kan lára lójú ara náà yóò fọ ibi tó bá sì yí la níbi aṣọ èèyàn fọ so then èèyàn sì ṣàlùwàlá tòyìn kò ní dìkẹ́ ọ̀rẹ́ ọkùnrin àtọ́rí bó ṣe jẹ́ nìyẹn so dàtí sì máa ń jáde dàtí sábà máa ń jáde jù dàtí ọkùnrin bá ń ronú pé òun bẹ́ẹ̀ òun ní ṣáà ni so so àbí owó tó wù lára ìyàwó ẹ̀ so àbí kọ́ báyàwó ẹ̀ ṣeré bí kò kìsì ẹ̀ so kò kò dìmọ̀ kàn dìmọ̀ dáhùn so ìgbà tí wọ́n máa jáde jù ẹ̀ńdà àlùmọ̀dà abàtì kọ́ bí asọ́gọ̀rọ̀ ìgbà tí wọ́n bá ń ṣeré kékeré tí ń jẹ́ bí mọ̀kàndínmọ́tò jìmọ̀ so eré tí a máa ṣe síwájú kí ọkọ tó báyàwó ẹ̀ láṣepọ̀ gíga so sóye iná ní sábà máa ń ṣẹlẹ̀ sóye ń jẹ́nu ìgbàlẹ̀ yìí jáde ṣùgbọ́n ṣùgbọ́n jáde ẹ̀ tó yàtọ̀ sí wọn sọ̀rọ̀ ọmọ tí wọ́n ṣe jáde kò ní kíbi tí mà níyì kò sì ní sáwà dáfọ̀ onye dafa so de so ko ni si ma tina da do so yàtọ̀ sí ma ni so yi wa so that o ma si yàtọ̀ sí ma ni yona so so bi to je kuru tin je ato de ken ko kuru so ati da do ma ma bala ma ni ku ku ku ni wa ni ba so na ti ma se ran da lo ti ma se ran la bala fún yàn ke se fún yàn je